وكل برعة الضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillahi ma la yakunu fala yakunu bi hilatin gbogbo tí ò bá ní ṣe ṣe kò ní ṣe ṣe náà ni kì í ṣe pínyàn wa rọgbọ́n kan tí yàn fẹ́ fi jẹ́ kó ṣe ṣe لا يكون فلا يكون بخيلة ọ̀rọ̀ pé mo gbọ́n ọmọ nílà káyè mo wà connected mo mọ̀yàn mo lálàáfíà bó lágbára mo nímọ̀ kóra. ما لا يكون فلا يكون بخيلة ní tọ́lọ́mọba ò bá ṣe tán àti fún lọ́mọ láyé kò ṣe tán àti fún náà nìyẹn. àbàdàn wà máa hùn wà káhì iná ń ṣàyẹ̀kú nù. àbàdàn wà máa hùn wà ká iná ń ṣàyẹ̀kú nù. bẹ́ẹ̀ náà ni gbogbo dìnà dìnà tí máa ń rò páwọn níkápá àti dìnà mọ́ni láyé wọn níkápá àti dìnà mọ́ọ̀yàn bíi tọ́lọ́mọba fẹ́ ṣe fún ni. àbàdàn wà máa hùn wà ká iná ń máa huwa káyínú sayakúnú. nǹkan náà kan wá gbọ́nà ara yọ ni wọ́n wá ní á kódà ọlọ́run tóbi o àfìgbà tọ́lọ́run padà ṣe nǹkan náà fún lágbájá. sayakúnú máa huwa káyínú fi wákìtì kí. ilé náà ni a fi wọlé sàdé fi ń dúpẹ́ fọ́lọ́run bá lónìí. sayakúnú máa huwa káyínú fi wákìtì kí. ní ti gbogbo ẹni tí ń retí pòun fẹ́ bímọ kódà tóyún ti wà lọ́nà tó ti ń rí tí ọmọ náà lọ́lọ́run máa ń jẹ́ kó ṣeé ṣe. sàyẹ̀kúrú máa hùwà jẹ́ iná fi wá kò ti ṣe. àbábàbà ọmọ Abu Khadija àti Umu Khadija Abáwọn méjèèjì dúpẹ́ fọ́lọ̀un lórí ìdùnnú tòní. Ṣayẹ̀kúnù máa húwà kàyìnà ń fi wà kìtì hí wà ákò lè jáhá láti mú tí àbún máa hàzú náà. وأخو الجهالة متعب ومحزون ẹni tó ń wá jí aláìmọ̀kan irú wọn lọ máa ń kóra wọn sí wàhálà ìdàmúdàbò ń tọ́lọ̀ wọn òfin wọn ṣàfẹ́ ni ní túlá. متعب ومحزون. àwọn máa dára rẹ̀ láàmú bẹ́ẹ̀ náà látún wá wà nínú ìbànújẹ́ ní gbogbo ìgbà. يسعى القوي فلا ينال بسعيه. àkàyìnbá yẹn kan lálágbára ẹni tó ní kápá tó rò pọ̀ ní kápá lójú ara rẹ̀ ló ti wá láyé tí ò ní. يسعى القوي الجهر فلا ينال بسعيه àìmọ́yà àwọn èèyàn ni wọ́n gbé ìwé ẹ̀rí dání sọ́wọ́ tí wọ́n wáṣẹ́ القوي الجهر فلا ينال بسعيه. ẹlẹ́mìí kẹ̀dẹ̀rí wọn ò ní حظا ويحظى عاجز ومهين حظا ويحظى عاجز ومهين. aláwọ̀ mọ̀ agbára fẹ́ni táwà wò ní wọ̀lẹ̀ adúpẹ́ fọ́lọ́wọ́n bá lónìí tó tó bó ṣe bá wà tó yìí tó jẹ́ ká láǹfààní àti retí pé a máa tó bímá tó wá padà wá já sí pé a ti bímá ọlọ́run adúpẹ́ o alhamdulillahi ẹnà làwá ń tọrọ àlékún ọlá ọlọ́run fún anábà muhammad sallallahu alaihi wasallam

ànábí Ádámù náà dẹ̀ sọ fọ́lọ̀ oúnjẹ náà yí pé la'in àtàítànà saliha tó bá fún wa ní dáadáa látara ń tàn wò yìí. lanakunanna mina shakirin. a máa bẹ nínú ẹni tó máa dúpẹ́ fún ọlọ́run a dúpẹ́ o ìgbàtọ́rọ̀ ń dẹ̀ padà wá fún orí ọmọ ìkẹ́ ńlá kan ni tí ò ṣe fọwọ́ bò fọ́lọ́mà ìjọmọ́ṣẹ́ ha èyàn lè máa kọ́lé pamọ́ káwọn èyàn máa mọ̀ kọ èyàn lè ra mọ́tò kọ́ máa fi bá ṣòwò níkọ̀rọ̀ káwọn máa mọ̀ ní nǹkan bẹ́ẹ̀ èyàn lè invest sórí àwọn oríṣiríṣi nǹkan kọ́kọ̀rí pó ń wọlé ṣùgbọ́n tọ́lọ́ tọkùnrin bá fi pamọ́ kò ṣe fi pamọ́ fóbìnrin. falamma taghashaha hamalat hamlan khafifa. ọlọ́wọ́ nígbà tọ́lọ́wọ́ ní kọ́kọ́ àtìyàwó pàdé ń jẹ́ kíní àná hamalat hamlan khafifa. ìyàwó wa lóyún ohun tó ń dọmọ́ ṣẹlẹ̀ sí lára oná olóyún famarrat bihi famarrat bihi oyún ẹ̀ ló wá ń gbé káàkiri á kí àwọn ìyá ọlọ́mọ famarrat bihi àtúgbogbo ẹ̀yà wa tẹ́ tí bí àtẹ́ntẹ́ sí ń bí lọ́wọ́ á kí Ládúrú wàhálà tó ṣe lórí pó olóyún lórí pó tí ma. Wàlámá tàbọ̀ ṣáà hàmàlá ti hàmàlá na kọfí fàmàrà jí bèèrè. Ṣé wàhálà tó ṣe sí olówá ẹkọ tó wá bí àbídànù kó wá bí mọ́kọmọ́ náà wá jóye pàpà ńlá gé ọmọ. Tálẹ́ yẹ kó máa sunkún ẹ̀sìn lórí ọmọ kó sọ pé ẹ̀wú ẹjẹ́ ń ti ẹ̀jìrì ẹ̀sìn láàrẹ̀. Wàlámá tàbọ̀ ṣáà ìgbà tí ìyàwó tàná lóyún. hamalati hamlan khafifan famarrat bihi. ó ń gbé káàkiri ní gbígbé ti pé tọ̀ kò ṣe fílẹ̀ sílé pé ìwọ wà ń lé mọ̀ ń bọ̀ mọ́ níbi lọ. falamma afqala Allah. torí ẹ̀yin tẹ́ jọ́kùnrin tá a jọ jọ́kùnrin máa káàánú àwọn ìyàwó wa. ẹjá máa ṣe dáadáa sí wọn ń tójú wọn rí látara oyún níní látara ọmọ títọ́ kí n ṣe nǹkan kékeré o tókè bá ń ṣètò ọlọ́run ni awọkùnrin láláyàwá ló yẹ ká máa lóyún gẹ́gẹ́ bí ìròrí àwọn èèyàn ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣètò nìyẹn àwọn tó ń lójú tí wọ́n lọ́lẹ̀ àwọn ọlọ́run tó wá ti ẹ̀rí pé ìfaradà ńlá ni àtúnwà rọ́kùnrin ìmí náà sáàmọ́ tó ṣe lákàáyé àtúnmáwá lu obìnrin àtúnmáwá fi àjẹ́ obìnrin tó bá ti ẹ̀rù gbogbo nǹkan wọ́n lára ti ẹ̀rùgbà tó lóyún gbogbo tó fi ṣàìsùn Fọlọ́mọ́. Ìgbà tó Sọ́kọ̀ ìṣọ́ha hamala ti hamala ní ọ̀fìn fáwọn famarọ̀ jìbì. Wọ́n yẹ ìgbà táwọn ẹbí ẹ̀ náà fi káyà sókè pé Ọlọ́run kó sọ láyọ̀ o. Àìní lè sàn àìní lè wo fáwọn ọ̀yá àwọn bàbá rẹ̀ àwọn ẹbí rẹ̀. Ìwọ́n tí wọ́n ẹ̀rìn káàkiri ní bèbè àti ẹ̀nà ṣe ẹ̀rìn kiri. Àwọn kan palẹ̀ mọ́ à ń fò sókè pé máa ṣèkó mọ́. Òun ló mọ ẹ̀ rí. Àwọn ìyá ìlọ́mọ tójú wọ́n rí ẹ̀ntọ́lọ̀ bá wá ní kó lọ láyọ̀ kó bọ̀ láyọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ńlá ni o òun náà kota no tànà fi ń sọ nínú ọ̀rọ̀ wípé falamma athqalat da'wa Allaha rabbahuma nígbà tó yún wá kẹnu tó tóbi tó kọjá tí èèyàn máa ń tọ́jú pé mi ìfẹ́ kọ́ mọ̀ pé mo ti lóyún da'wa Allaha rabbahuma àti ọkọ àtìyàwó àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí bí ọlọ́run la in ataytana saliha ẹ̀kọ́ kan lélẹ́yìn náà ìtọ́lọ̀ àmùsùn nínú al-Qur'an

ṣùgbọ́n wọ́n máa dúpẹ́ fọ́lọ́n pé aṣáàtì ẹ̀dúpẹ́ pàṣọ láyọ̀ torí léyìn làkọ́kọ́ o tíyàn bá rà á lẹ̀ tẹ́yìn tíyàn torí ẹ̀ rà á lẹ̀ òdé láyọ̀ kò sí dùnú mi tíyàn rà o torí àdúpẹ́ fọ́lọ́n lórí tèní Dàíwà Allọ́ha rọ́bàhùnmá. Àtọ́kọ̀ àti ìyàwó ọlọ́run náà méjèèjì wá ń bẹ̀ wọn ọlọ́run. Láyín ní àtẹ ìtà náà sọ́lẹ̀ ha. Ó pé ìrẹ ọlọ́run tó bá fi lè fún wa ní dáadáa látara ń tàn wù. Láyín ní àtẹ ìtà náà sọ́lẹ̀ ha. Tóyìn bá lè fi ha wá ń retí ẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ọlọ́run à ń bí ẹ̀wọ̀ ọlọ́run wọ́lá pò ń dùn wá ní lè ní látara ẹ̀ta àtorí ẹ̀ jókòó yìí àwọn tí wọ́n retí irú náà lọ́dọ̀ wọn ọlọ́run jọba ṣe fún wọn. a ní wọ́lọ́n tó bá fún wa ní dáadáa. Lẹ́yìn àti ìtẹ̀nà sọ̀lẹ̀ ha. Lánàá kò nánà mìíràn ṣàkiri. Lánàá kò nánà ṣàkiri. Ọlọ́run á dúpẹ́ fún ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. àti pé láti pèlẹ̀ ló jẹ́ pé tọ́lọ̀n bá ṣorí ọmọ ó dáa kíyàn dúpẹ́ fọ́lọ̀hun nínú ọ̀nà tí ọdẹ́ ń gbà fi dúpẹ́ fọ́lọ̀hun náà ní kíyàn pẹran Ìbàtúlì ìbáàdì alálẹ́ àná mẹ́kẹ̀ sí ìbàtún. Ìkẹtọ́lọ máa ń ṣe fẹ́ rúpọ̀ láyé o. Ìbàtúlì ìláàyè alálẹ́ àná mẹ́kẹ̀ sí ìbàtún. Ọkùnrin obìnrin ni ó gbáwájú. A máa lè ládàtù. Ọkùnrin lẹ́wà fi tẹ̀lé. Báyíyà àbámọ̀ mi náà ti. Ẹnu mi gbà láti sọ pé ìmìlẹ̀ fi jọ. A máa lè wè ládàtù. Torobìnrin ìmì náà kọ́kọ́ ni fi jọ ànábì sọ́lá sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́ ń tẹ̀síwájú lọ́dọ̀ tí wọ́n náà obìnrin ni nígbà tó ti wá jọ́kùnrin báyìí tó dájú ni pé àgbò méjì ti wà ńlẹ̀ alìlọ́gọ́lámi ṣàtà ni mọ́tàkáfí àtà ni ọ̀hánilìjáàríyá ṣá ìṣọ́lá wọn bá ní tó bá jọ́kùnrin lẹ́bí àgbò méjì tó tóra wọn lóòrò tùmọ́pò ní jẹ́ ẹ̀tọ́ pé ń gbà táwà ń ṣe wà sọ́lọ́ ilẹ̀ ẹ̀ṣẹ́ ń pàwò ó ti gbọ́dọ̀ jí náà by this time àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́n àwọn tààdẹ̀ wà lábẹ́ tẹ́ǹtì ọlọ́nṣẹ́ àwá tètè dé àwa la máa jẹ odíndà àgbò kan àwọn tó bá dé gbẹ̀yìn lọ́wọ́ aláṣàálẹ́ náà máa jẹ bí ẹsẹ̀ tó bá kù àbẹ́ràn kó bá fapá yín ká o nínú ẹkọ́nọ́mì yìí ẹni tọ́lọ̀ ń bá ní kí ó máa rí ìtẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣe kákíká ni itofi dáa jù náà ní kẹ́ fún tó bá jẹ́ obìnrin ẹgbẹ̀yà kan alaikum salam wa rahmatullahi tí kápá bẹ́ẹ̀ bá wà nọ́ráhìbì imamina akí gbogbo àwọn àyímọ̀ tí wọ́n wọlé ó wá dùn wá púpọ̀ pé àwọn àyímọ̀ kan náà ti délẹ̀ kan tí wọ́n lọ jókòó sáà ní ìròyìn bẹ̀yẹn ayé ìrìn wájú bíi Wàlékún sára ahlan bikum. Ìbàdúlì láàrí alálẹ́ àná mi fàrí ìdọ̀dú. Ṣẹ́rí kọ́lọ̀ ń kó fún ni lọ́mọ láyé. Ìbàdúlì láàrí. Ìkẹ́kànnì látọ̀dọ̀ ọlọ́run nínú àwọn orí tọ́lọ̀ máa ń ṣe fún ẹrú ni. Àyíkẹ́ tí ọdún àmàlìwé ládàtù fàhíyà àbámọ̀ mẹ́nà tí. Òun ju gbogbo àwọn orí tó kù tí a máa ní láyé lọ. Àmàlìwé ládàtù fàhíyà àbámọ̀ mẹ́nà tí. Àwọn orí míì tó kù tí a ní láyé àwọn orí tó ń bọ̀ lẹ́yìn orí tọmọ ni. Gbogbo ẹ̀ntọ́lọ̀ èyàn kí máa ń bí inú òkókó ọmọ o lè máa báyẹ̀ ìjà o lè máa bá bàbá rẹ̀ já o ṣùgbọ́n wà tẹ̀ ọmọ kókó inú a ṣe máa dùn sí lè rọra fọ́ fọmọ ẹ lọ́wọ́ báyìí kan fi máa mọ̀ pé ọmọ o Iye ló o ọmọ tí ò tí ìṣẹ́ ọlọ́run ìtí ó ti wà ńlẹ̀ kó tó dé ọlọ́run ní fi dà yín láàmú òun náà tó dé ọlọ́run ní ṣe láti gbẹ̀yìn wọn níwọ̀ ẹ̀pẹ́ èèyàn kì í ṣàwọn tán máa nírò rí pé méjì náà tó kò sí mẹ́ta ọmọ ẹlẹ́nu àsìkò tá a wà yìí méjì náà tó àwọn kan ìròrí wọn nìyẹn mo fi bí

òun ń gbọ́ bùkátà wa àwa ní kákàn náà níyàn dáadáa sọ pẹ̀lú ọlọ́run bá wa tó bá fúnni lẹ́yọ̀ kan tó fẹ́ fi dání láàmú onímẹ̀wàá máa rí bùkátà gbọ́yìn ní rítẹ̀ ọ̀kan ẹgbọ́ àwọn tó wà ní ọ̀sítù náà lè sọ ọmọ mi tó bá ń dẹ̀ ẹ̀ láàmú kan ṣó ní o bùkátà tí wọ́n máa gbọ́ lórí ẹ̀ ájú tí ẹ máa bọ́n wájú táwọn bá wájú ẹ máa bọ́n bí ní kò tẹ́mi lọ́rùn ni a ní ṣe wà sí mọ́gbà náà

ìtàwà náà ń ṣe yìí ojúṣe gbogbo wájọ́ ní kẹ́nìkan já ti ṣe wà sí nínú wa ní kò sáànàbí ọlọ́run láàrin wa yankun dẹgbọ́rọ̀ ríra rẹ̀ ní ìrìpó òun ànábí ọlọ́run lẹ́ṣí máa jàǹfàní lára tèmi ẹjẹ́ lára ẹlòmíì náà bá ṣe máa jẹ́ lára ara wa nìyẹn káàkiri tọ́tàbá ti wá ríra wá ń bè kan ká máa ríra ní ìrìpé afẹ́ jẹ gàbá láwọn ẹlòmíì lórí kò sí nínú ìṣesí sáwọn afọ́wá fi kọ́ animarka zulkhabiola ìbẹ̀lẹ̀ wa ti kẹ́kọ̀ọ́ láti tí sì ń kọ́ ọmọdé sí i ogun táwọn náà bá wá dà lónìí àdá láti fi jẹ gàba léèyàn kankan lórí àbí láti fi ṣe gààrù alìkébìrì yahoo لربنا صفة به مخصوصة فتجنب لها والتقي إبرا كايرو يولا وباني والكبرياء لربنا صفة به kìí ṣèròyẹ nìrí ìròyìn ọlọ́run ọba ni kìí ṣèròyẹ èèyàn tó bá ń gbàrò yẹn jẹ́ ó ń kọ̀mpìtì pẹ̀lú ọlọ́run ọba ni. ẹnìkan ọṣọ tó ní tó ń tó jẹ́ náà lọ́lọ́run ọba. a kí wọ́n náà jìnnà sí kò dẹ̀ páyọ̀ ọlọ́run. torí ẹ̀ pẹ̀yìn tẹ́ ẹjẹ́ o mo jazakumullahu khairan wa barakallahu fikum bàbá ọlọ́mọ wà sí ṣókí náà ni a fẹ́ ṣe àwa jẹun bílíọ̀nì ni lẹ́ni tó bá fẹ́ jẹun lẹ́ni tó bá dẹ̀gbà rẹ̀ ó wá gba tékèwé ìdánilọ́lé ni bẹ́ẹ̀ náà nìyá ọlọ́mọ ọmọ Khadija alhamdulillah ìyá ọlọ́mọ tòní nínú tá a mọ̀ nípa ìyá ọlọ́mọ ni pé ọmọlé kéwú tí ò tí fi kéwú lẹ̀ níyà ọlọ́mọ kódà tí ní bá gbàgbé títí díjọ́ tí wọ́n fi bímọ yí pápá àbí síjọ́ tán bímọ náà kọ́ ni a sì ṣe class online táwọn náà wà nínú class pẹ̀lú àwọn tó kún wọn tí mò ń kọ́ wọn ẹ wá ní mọ̀pẹ́ tí ẹ̀ṣẹ̀ ìbímọ náà ló ń participate nínú class yìí màá tún jù béèrè wa àwọn náà tún dáhùn eléyìí máa jẹ́ kọ́kàn wá balẹ̀ wípé típìlẹ̀ bá ti dáa típìlẹ̀ bá ti dáa ohun tó bá jáde láti inú ìpìlẹ̀ náà máa ń dáa pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run ṣàkàwé eré ilé ìfún anẹ́nà alukur'an ó ní kẹ́límà tó dáa ó ní asìlù rẹ̀ sáàbìtùn wọ farahu farahu àfi sàmà òbí tá a máa máa retí pé àwọn ọmọ rẹ̀ á yáa rí akọ́kọ́ wo pé kí làwọn yà kí ni bàbá yà kí ni ìyá yà torí ẹ̀ gbogbo ẹyin tó kù tẹ̀sí yín fẹ́ bímọ tẹ̀sí yín fẹ́ lọ́kọ tẹ́ fẹ́ ẹ fojúlẹ̀ dáadáa kẹwẹ̀ sí lára ẹni fẹ́ àwọn méjèèjì ta wà nílé wọn lónìí lára ọkọ ẹ̀sìn wà lára ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة kí n ṣe pa adébí lónìí ìyá ọmọ ṣerun ọmọ bàbá ọmọ náà ṣerun ọmọ ọkùnrin náà máa ń ṣerun obìnrin náà tún máa ń ṣerun ألم تر kíyàwó náà máa wá yá ọkọ rẹ̀ ní bídì tó náà lò pé wọ́n lè lélẹ̀ àbíkọ́ máa yá yẹrí lò Allah ọkọ àti àwọn iwájọ́ wọ́n yá yẹ́ ẹ̀rin igi lò wọ́n ni wọ́n jáde lélé ìjáde mi wà nílé irú ilé bá irú ọmọ wọlé àyẹ̀ sẹ́ẹ̀tì kó jáde láti rẹ̀. àlàmú tọrọ kí ìfàdọ́rọ̀ bá máa òwe ó pọ̀ nínú àwọn nǹkan àmì ìtọ́lọ máa fi ń júbi ọ̀nà fáwẹ̀ ẹ̀dá rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó jáde sáyé kàṣàjáwàtín tọ́yìnjíbàtín. ọ̀rọ̀ dáadáa tẹ gbọ́ lẹ́nu èèyàn ń tí kẹ kíèsí ọlọ́run dẹ́dà gẹ́gẹ́ bí igi kan tó dáa ni. àṣìlùmọ̀ àṣàbì tó wà fàáyùn ha fi sàmà. ọlọ́nirọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó jáde látẹnu ẹni yẹn ẹwọ ẹni tọrọ rí jáde lẹ́nu ẹ̀yẹn ẹwọ pìlẹ̀ rẹ̀. àwọn ni wọ́n bí àwọn wo ni wọ́n tọ̀. ha sábì tán. ọlọ́run ló dà igi ni igi tó dáa. ha sábì tán. torí ilẹ̀ rẹ̀ tó yẹ pé gbé sí. tó wá láǹfààní àti tèso rẹ tẹ́wẹ̀ rẹ̀ náà wá tẹ́rẹ ewé rẹ̀ rí rùmúrùmú. fi àmọ́rọ̀kọrọ̀ ìwàkiwà ìṣesíkíṣesí ti ń bọ̀ àwọn ni wọ́n bírú ọmọ yẹn àwọn àwọn tí wọ́n bá bí ní àwọn tí wọ́n bá tọ́ ni máa ń sábà ó máa ń rìflẹ́tì lára ọmọ. wa mathalu kalimatin khabifatin ka shajaratin khabifa. tẹ́lẹ̀ làwọn àfáà fi máa ń kí wa nílò lọ́pọ̀lọpọ̀ níbo ló ti fẹ́ kọ́ ọmọ ẹ kéwú níbo ló ti fẹ́ kọ́ ọmọ ẹ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́mọ ẹ bá lọ kéwú lọ́dọ̀ àwọn àfáà elépè lọ́dọ̀ àfáà olóògùn lọ́dà fọ́ ọlọ́tí lọ́dà fọ́ ọlọ́fọ́ ó ti báyé ọmọ yìí jẹ́ torí pé ohun tó mọ̀ yẹn ń kọ́ yẹn ọmọ yẹn náà máa padà practicalize nǹkan yẹn kódà tó máa ṣe jẹni tó kọ lọ. wà máa fẹ́lú kẹlímà tí ní kọbí ìfà tí nǹkan ṣájárọ́ tí ní kọbí ìfà. ọ̀pọ̀lọpọ̀ tó bàjẹ́ ní lónìí tá ń wò yìí ibi méjì àwọn ọmọ tí wọ́n bàjẹ́ yẹn ti kàgbákò ẹnu kọ́ kàgbákò lọ́dọ̀ àwọn tí wọ́n bí àbí kọ́ kàgbákò lọ́dọ̀ àwọn tí wọ́n tọ́. ìdí tí ó fà tí mi ń fa òkè láàrin dì máa làhá ò kọ̀rọ̀.

ló lẹ́nu ojú ìyàwó ọmọ yín Inna lillahi wa inna ilayhi raji'un. Tẹ́rùkú ti wá fi ìpínlẹ̀ gẹ́lẹ́ aṣọ pé ọmọ ẹ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ́n. Irọ́ ọmọ eléyìn ní ìsìn kí كشجرة خبيثة جتثت من فوق الأرض ما لها من قرار Ogun àwọn ọ̀já tẹ̀yìn níta ló fẹ́ jogún ẹ̀, àwọn ọ̀já tó pọ̀lọpọ̀ àwọn ìyá wa tàná níná ń kó fún àwọn ìyàwó tiwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tò ní táwọn ilé yóò ṣe tán àti gbọmọ mára, àwọn ṣe tán àti pamá. Torí ẹ̀, ó yẹ kí ìjọba gan fòfin di àwọn kankan nínú ètò tó ń lọ lórílẹ̀-èdè wa yìí ẹ lọ wọ àwọn creche ẹ wọ́n ṣe ń sọ́fà ọmọ gbogbo ẹ̀ tẹ́ jẹ́ proprietors ẹ má bínú tọ́rọ̀ bá ya bá yàn ó yẹ kí ìjọba fòfin dé kí ló dé táwọn òbí ńlá làṣẹ àwọn ọmọ báyìí àwọn ọmọ ní dìrìndín tí ò tí yẹ kán kúrò ní sàkání pé yàá sì ń gbé mọ́ra yàá sì ń pọ́n tí ò tí yẹ kó jáyàn àti wá lọ kún ọ̀dà sí ìkan àwọn ọmọ akébi ọmọ òkété mẹ́rẹ̀mẹ́rẹ̀ ẹni tó náà wà lọ́dọ̀ tó ń tọ́jú wọn gbà tó bá sun ó lè ọmọ mi yàgbó lè fọ́ rẹ̀ ìgbẹ́lẹ̀ kó fi ẹran lẹ́nu pé á ah, ẹfẹ́ pa ní. wà mọ́sálù kẹlí mẹ́tì ní tí ní kọbí ìsàtì ní jẹ̀tò sàtì mìíràn fáwọkìlẹ̀ àrídì máa làhà mìíràn kọ̀rọ̀. wọ́n ní gbogbo ń tẹ́rí tó bàjẹ́ lò ní ìpìlẹ̀ ní kẹlọ wo ìpìlẹ̀ ní ọgbà òbí tọ́lọ̀ wá fún lọ́mọ táwọn ọmọ wa náà ti ń di géńdé lójú ẹ̀mí wa ẹ má jà fún ọlọ́run lẹ̀ o olórí ń táàrí gbọ́dọ̀ mójútó lára wọn náà lẹ̀sìn wọn ẹ̀sìn àwọn ọmọ wa àti wọn ọmọlúwàbí ara wọn tọmọ wa bá ti ń hùwà kan tó kù jẹ́ káàtó bó ṣe lè kó dàgbà tó ẹjá jẹ́ kó máa mọ̀pọ̀ mọ́ ni ọmọ ni ẹ fara ẹ balẹ̀ àlóò lè ṣe tó fẹ́ ṣe yẹn ọ̀rọ̀ pé ayé ta wà ní ìsinyìí ọmọ yẹn ò ṣe jájúmọ́ ṣe kanramọ́ ṣe ṣe kíní kan pẹ̀lú ẹ ayé ta wà ní ìsìn ayé pẹ́pẹ́yẹ ni ayé ayé ti àwọn ìyá wa yẹn ayé adìyẹ ni àbíkọ́ mọ́ tó máa sọ orú ẹ̀ fún màmá ẹ̀ pé mọ́mí ayé ti ayé adìyẹ ni o ẹ̀yìn adìyẹ máa ń kọ́ ọmọ sí o ayé ti ayé pẹ́pẹ́ làwa ń lò ń sìn o ìwájú ra gbọ́dọ̀ máa wà ẹ̀ máa tẹ̀lé wa ni mọ́mí o a máa gbé sáré gan o ayé oṣù tẹ́yìn lò yẹn ẹ̀yìn náà wá lajú ilẹ̀ ọmọ yín sọ orú ẹ̀dẹ̀ ń wò ó ẹ̀lá tí ìrẹ̀ ọmọ ń sọ́rọ̀ ẹ̀dẹ̀ ń wo gbogbo ẹwà dàrú gbogbo ẹwà rí pọ́nṣanpọ́nṣan inú ilé ibi tàà lónìí lọ́wọ́n tàà bá ṣe ayọ̀ ọmọ alhamdulillah àwọn tọ́mọ ń tàwọn wá ṣe láyé ni wọ́n atọ́kọ àtìyàwó bàbọ́ ọmọ àtìyà mi ò mọ tọ́lọ nítorí ẹ̀ dáhùn ni àwọn alákọ̀wé àwọn oníṣẹ́ ọwọ́ mi dẹ̀ tún mọ̀ torípé tẹbára alákọ̀wé mi tẹbára oníṣọ́wọ́ mi tó bá ṣe ń pàtàkì irun kíkí tó wọ́n máa wágó lọ́wágó bọ̀ ìdẹ̀mára àfáà mi tí wọ́n ń kírun àwọn ìyá sọ́mọ́ sọ́pá àfáà tó ń gbélé tàwọn ń kírun wọ́n mọ kéwù bọ́ fún lọ́mọ ẹjá fẹ̀sì tán àwọn ọmọ wa. wàlìbàládùn kan yìí bò yẹ kọ́rù jù náà bá ẹ̀tún bí ìdí ní ọbí yìí. àwọn táwọn fẹ́ fẹ̀sì tán àwọn ọmọ ẹjẹ́ káwọn náà tún ẹ̀sìn wa ṣe ká má dẹ̀ sí pọ̀ mẹ́sìn ká mójú tẹ́sìn wa torí pé àlìbáládù tọ́ yìí bẹ̀. yàkọ̀rọ̀ ìṣúná bá tún fún bí ìdí ní ọbí yìí. ilẹ̀ tó bá jẹ́lẹ̀ àlùbáríkà ń tó bá jáde inú ẹ̀ náà máa ń padà ń jẹ́ nǹkan rí ni. wọ́n lẹ́bí nǹkan bùn ta. òbí tó bá jòbí dáadáa ìyá dáadáa bàbá dáadáa ọmọ tó máa ń tara àwọn jáde máa ń jẹ ọmọ rí ni o pẹ̀lú àánú ọlọ́run. wọ́n lẹ́bí nǹkan bùn ta. tọmọ yẹn bá fẹ́ yàyàkuyà tí kan nínú ọmọ orú àwọn ẹni eré bá fẹ́ yàyàkuyà àwọn èèyàn ti máa sọ pa ah, ilé yóò jọba bẹ́ẹ̀ o àwọn èèyàn ti máa sọ pa ah, o kódà a máa bèèrè àwọn òbí tán yá dáadáa bẹ́ẹ̀ tọ́kàn balẹ̀ a máa sọ fún pé rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe ìyá tò ní bàbá tò ní mélòó ló lè sọ fọ́mọ ẹ̀ pé rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. wọ́n káwa náà tírẹ́nì ara wa débi pé báwọn ọmọ wa ṣe ń gbọ́n jù yìí kán máa rí wa ní ìrì ẹni ire kán bá lè máa sọ pé mo fẹ́ dàbí bàbá mi mo fẹ́ dàbí ìyá mi ṣùgbọ́n والذي خبث لا يخرج إلا نكدا àmọ́lẹ̀ tó bá jẹ́lẹ̀ Láyé kàrójú ilá nàkìdá. Òbí tó bá jẹ́ òbí yamayama. Láyé kàrójú ilá nàkìdá. Ìyá tó bá jẹ́ ìyá tí kì ń kírun. Láyé kàrójú ilá nàkìdá. Bàbá tó náà bá jẹ́ bàbá tí kì ń kírun tó jẹ́ bàbá ọlọ́tí àbónítìná. Wọ́n hours tí wọ́n ní lójúmọ́ bí bí almost 20 hours nínú ẹ̀ náà máa fi wo fíìmù náà máa fi wo oríṣiríṣi lórí TikTok lórí Facebook. Ìkọ̀bùnsà. Ìwọ̀n táwọn ayà kalẹ̀ sínú ilé nìyẹn. Láyá kọrùjú ìlànà kìí dáa. Kò tó tó rẹ̀ tọ̀dọ̀ tí wọ́n náà jáde, àwọn ilé yóò lè rọmọ tọ̀. Ọmọ rẹ̀ kọ̀kọ̀kọ̀ lọ́dọ̀ àwọn ilé yìí. Kò rí rárá kankan bẹ́nẹ́tì látara ayẹ́, kò rí bẹ́nẹ́tì látara bàbẹ́. Ìṣojú ẹ̀ náà nìyá àti bàbẹ́ ṣe ń dúra wọn náà ń ṣépè fúnra wọn ìṣojú ẹ̀ náà ṣe ń gbéra wọn ṣe pè náà ṣe ń rán ara wọn fẹ́ bí ara wọn kí ni tẹ́ fi ń rí ọmọ yẹn kí lẹ́fẹ́ kó náà yà tó bá dé ilé ọkọ kí lẹ́fẹ́ kó yà tó bá fẹ́ yàwó Àkàwé wo lẹ fi ń irú ọmọ yẹn náà lẹ fi ń hàn. Tàríkù nù fún sí ìbílá ilimi wà ládàbí. Ṣẹ́mọ̀ yá mi Mùsùlùmí tàjọ wà ń bí lónìí. Tàríkù lè má rí ti ìbílá tí ìbí wà láàásí. Ah, Àlébùn ńlá ni o. Tàríkù nù fún sí. Kéèyàn gbé ẹ̀mí rẹ̀ pátì. Tẹ́rkùn nùfúsí. Ká tún pàtà ọmọ náà ti ká máa mójútó. Tẹ́rkùn nùfúsí. Ká máa wò pé ẹ̀wò tó ní kálukú bá dàgbà máa sọ́fù láìfà rẹ̀. Tẹ́rkùn nùfúsí. When we get to the bridge, we know how to cross it. Tẹ́ríkùn nùfúsí. Ara ah, wà á pláàni báwọn ló ṣe fẹ́ cross ẹ̀sìn. Tẹ́ríkùn nùfúsí èbì láìlìmí wà láàdàbí. Kíyàn wá fi ọmọ lẹ̀ kó má fẹ̀sìn kọ́ wọn, kó má fi wárí kọ́ wọn. Bì láìlìmí wà láàdàbí. Kíyàwó má lẹ́kọ̀ọ́, kó má lẹ́sìn, kó má níwọ̀ ọmọlúwàbí. Láìlìmí wà láàdàbí. Kọ́kọ́ náà wà kó náà kàn jó ní wàlá ààfin. Gbogbo bí tó bá rí báyìí. Jẹ́rí kò lè máa ní jíìbì láti ti wàlá ààfin. Ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n fa láàárẹ̀ lẹ̀ sáláàárẹ̀ dẹ̀ ńlá láṣì tó dẹ̀ ń rárẹ̀ lọ lójú ẹ̀ bá títẹ̀ mi fífẹ́ bọ́ lára rẹ̀. Bí láti bín. Láì fún lóògùn, láì tọ́jú ẹ̀. Wàlá ààfin. Kò sí pàǹtí aláàárẹ̀. Jẹ́rí kò lè. Kí

so by that ọmọ ilé ìtẹ̀ tún ṣe àà ah, òun ti ṣe gbọ́nà díẹ̀ ìgbà ti tó ah, gan ah, ni o àdúrà táwọn bí ti pada padà gbàlẹ́ lórí ni o ọlọ́run fi ẹ́ṣe ko n gẹ́ ni o ẹ̀ṣà lọ́lọ́run tọ̀rọ̀ ti ẹ́ o bí wọ́n ṣe ya gbogbo pátá tí ẹ̀ pátá ìtójú ká ní o ìpátá tọmọ̀ ètò òun ṣe ìpátá tó ti ló ti lọ international kò kúrò nínú yàrá ọ̀nà ẹ ti jí o pẹ̀lú fóònù yẹn o torí àfi ká tètè mójútó àwọn ọmọ wa ká má fi wọ́n lẹ̀ yí pé wọ́n àyànjú ọ̀rọ̀ ara wọn tó wá tásìkò gbà yẹn níparí olórí foundation tá máa wá fi mójútó àlámọ̀rẹ́ àwọn ọmọ wa yìí tó fi máa di ọmọ ọ̀dùnú fún wa lọ́la táànà fi máa máa fọ́ sọ̀yà pé ọmọ mi rèé tàbá wà láyé tàbá tó símá tí ni wá fi máa máa dùn pa wáyà bímá torí pé òbí àdàmú lórí ọmọ tóbi yẹn fi máa kúrò láyé ni o ìpè kọ́ ò tàbá jáde ní ìsìn gbogbo ẹni tó sì lóbi láyé bó ṣe lọ kó bí yẹn dàgbà tó tó bá wà lọ́dọ̀ yín ẹ ti ń dágbé tẹ́lẹ̀ ń jáde ẹ̀ ń wọlé lágo mẹ́wàá ago mọ́kànlá ń gbà míì ìjọ tí mọ́mí bá wá kí grandma wà nílé grandpa wà nílé tó bá ti ń di aago mẹ́jọ aago mẹ́jọ àbọ̀ tó bá ti ń wa aago tíyàwó yẹn bá gbóúnjẹ fún ọ ní jẹun lásìkò yẹn a máa sọ pé kò yìí ni ọkọ ẹ̀wẹ̀ tí ìdí ṣé mo ṣe ń pẹ́ nìyí bá mi pè é àwọn ẹ̀yà rí wọ́n á káyà sókè ni ìyàwó náà máa kó ti mọ́ lára wọ́n máa dé à ẹjẹ́ jẹun gírámà ẹjẹun tí kẹ lọ sun ẹwù ẹwù géńdé ọkùnrin tó ti níyàwó ńlé màmá tún ṣe ń káyà sókè ọjọ́ ọlọ́kan abiyamọ fẹ́ balẹ̀ bó ṣe máa káyà sókè yẹn rí títí títí tó fi máa kúrò láyé gbogbo káyà sókè ti tiẹ̀ mélòó ni lórí àwọn òbí ẹ̀ màmá ti ń dàgbà tí nǹkan bá ṣe màmá wa ti máa sọ fún ààrẹ pé ààrẹ àgbà ló kọ́lọ̀n bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ lókù ẹ̀ yìí tí wọ́n dẹ̀ retí ni pé kọ́lọ̀n ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ìyá yẹn kò síbó sí kọ̀ndíṣọ̀n tí ẹ ṣe lè le tó ọmọ yóò gbọ́dọ̀ kú o ọlọ́májá sunkún o ọlọ́májẹ́kẹ́ gbẹ̀yìn mi o gbogbo àjọ bí láyé nìyẹn ṣe wá rí bá ṣe wá ń ṣe yẹn bó ṣe wù wá yẹn ẹ̀yin ìyá wa tẹ́yìn bàbá wa gbogbo àwọn ọmọ yín tẹ́ bá ti rí pé wọn múra sẹ́sìn inú òbí wọn lára mọ́ ọkàn gbórúkọ sórí ibi tẹran ara ara ni ẹ bá wọn jà lójú o ẹ bá wọn jà lẹ́yìn o ẹ jẹ́ kọ́ mọ̀ pé ní yóò dùn sí o torí pé tẹ́ fi máa jèrè wọn láyé àti lọ́run ó lẹ sí o tí bàbá ọmọ àti ọmọ tò ní òbá àti ìra wọn kọ́lé fáwọn òbí wọn wọ́n béèrè tí wọ́n jẹ lára wọn pé wọ́n rí wọn kọ́ ń ṣẹ̀sì eré ní o àwọn eléyìí ò ń ṣe bandit o àwọn eléyìí ò ń ṣe Boko àwọn ọmọ tán sí láwọn tán kírun ni wọ́n sọ́kàn àwọn òbí wọ́n ti ń balẹ̀ pẹ́tọ̀ ìfọ̀kànbalẹ̀ ni torí pé ń tágbà ń retí jù náà ní dùnú wọ́n ní dùnú ló ń jẹ àgbà gbogbo àwọn òbí ta ń bí lónìí àbí ń gbọ́ wa ẹjá mojú tẹ́sàn àwọn ọmọ wa. Wallazina amanu wattaba'athum dhurriyyatuhum bi iman. Ṣé àlọ́ wá sí ká fi àyà yẹn parí ẹ̀? Alhaqna bihim dhurriyyatahum bàbá wa chief mk abiola kọlọ̀kọ́ máa ṣàbà wa àmìnà kọlọ̀kọ́ bá wá ní ọmọ alìjẹ́nà kọlọ̀kọ́ máa wá ní ọmọ náà ẹlùmíà níbo ni ọ̀rọ̀ abiola tuntun wá kàn ìta ń ṣe ń bí lónìí àbí àyà àwọn ní àyà wọn ṣùgbọ́n ẹ̀mí tó bá ń sọ péyàn jẹnuwa Abíọ́lá àwátá àjókò ìjẹnuwa Abíọ́lá èmi jẹ́nú ẹ̀ Imam Abdulwasi náà jẹ́nú ẹ̀ Imam Muhibbuddin Ọjàgbò àwọn náà jẹ́nú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí Ọlọ́run ní kí wọ́n kí ó nílẹ̀ ẹ̀kọ́ Zulukha Abíọ́lá àwọn náà ni mo ń wo lọ́kàn yìí àwọn arántí pé nínú tọ́lọ̀ àwọn bá ní kí á jẹ láǹfà níbẹ̀ náà ní tàǹtúlẹ̀ yìí inú dáadáa tọ́lọ́ ní kí bàbá yẹn rí ṣe kalẹ̀ sáyé òun náà nìyẹn mo sọ́rọ́ kò jẹ́ ẹ̀ka débì tá à ń sọ̀rọ̀ bọ̀ tá à ń sọ̀rọ̀ bí tá jókòó sí ta ti ń retí kọlù bàbá ọlọ́mọ èmi ń palẹ̀ máa ti ṣe wáyẹ́kì lọ́dún náà lọ́hùn ó ní bàbá tèmi sọ pé ń táwọn tọrọ ní Saudi ní hajj táwọn lọ ó ní pé àwọn ń bẹ Ọlọ́run ọmọ táwọn bá máa bí táwọn bá délé yìí ọkùnrin ní kọ́lọ̀ kó ṣe àfáàdẹ̀ làwọn dẹ̀ kó jẹ́ àwọn tó wá rí tí wá ń bá ké ìwé yìí lọ sí ń bàwé yìí lọ tọ́ àdéhùn ọlọ́run yàwọn òdẹ̀ fún táwọn ṣe that was 94 stroke 95 admission alhamdulillah lónìí orí bá kan torí pé àwọn kan kàn fi bàbá ń gbà náà ká ah, ẹjọ́ kọ́ wọ́n yìí ṣe wáyé òkè pàtà comprehensive high school lóṣooṣù ní fọlọ́hún àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ ss class ds3 ní school wa dé ńgbà náà àwa la bẹ̀rẹ̀ ss ẹ̀rẹ̀ tí mo pọ̀ ọmọ tó kọ́kọ́ ṣe ss ńgbà náà wọ́n á fẹ́ mú ojú tí wọ́n débi pé gbogbo ọ̀nà máa ní resort ìyẹn dùn ọ̀pọ̀lọpọ̀ àyànpá ajẹ́kọ̀ọ́mọ ah, yìí ní resort ẹ kó tiẹ̀ ṣe wáyé kà alájìyà alájìyà máa kó tiẹ̀ pa alájìyà kó bá kàwé tán lẹ́sẹ̀ kó bá jáde ìwé mẹ́wàá àtúpò ń fẹ́ lọ yunifásitì ń fẹ́ lọ ìwé gíga ó lè máa kéwú mọ́ ó lè ládìdàkúdà ẹ̀jẹ̀ kó ọ̀bẹ́ nìkan kan pláàni kódà ya yẹ ká jọ ṣe rí dábẹ́kúta ń bá lọ bọ́ tàbí bọ́ sọ́nà bàbá wa sọ̀rọ̀ kan fún mi gbogbo àwọn tó kàwé àtàntọ́ kọṣẹ́ gbogbo ohun tí wọ́n ń fi ìwé àti iṣẹ́ ọwọ́ àtòwòṣe láyé kò sí kankan nínú ẹ̀ tí wà máa wò wọ́n níwájú lágbára ọlọ́run ọlọ́run wọlá níyàn àwọn táwọn fi wájú ẹ̀ sílé kéwì wọ́n náà ní gbogbo táwọn ẹgbẹ́ ẹni ó ní wò wọ́n wájú àdẹ̀jẹ̀ haram àdẹ̀wò wọ́n wájú lóòótọ́ ogun tọ́dẹ̀ ń fi ìwé ṣe náà láti fi kéwì náà ṣe lónìí tàà fi bá dé PhD level kí ló tún kù lẹ́yìn ìwé ẹ̀rí pàfikà dúpẹ́ fọ́lọ́run alhamdulillah. tàbá wa rántí àwọn wa yẹn ó yẹ ká rántí onísábàbí dáadáa ṣe fẹ́ mk abẹ́rẹ́ tó dájú. walladhina amanu wattaba'athum dhurriyyatuhum bi iman. torí àti wọn bá padà wọn sọlọ́kọ̀ abẹ́rẹ́ kọ́ńtà tó bá yàyà kuyà àsáwọ̀ ni ọmọ àlẹ́ inú wa nìyẹn o. walladhina amanu. ìbẹ̀lẹ̀ mi ti jáde ọmọdé fi bẹ̀ ṣe fáàrí o. tó inú wa ni àsáwọ̀ ni o. ibẹ̀ ni wọ́n mú àbúrò wá sí ti ṣe ibẹ̀ ni wá Imam wa Muhibbuddin ti ṣe tán o àwọn àpọ̀ bẹ́ẹ̀ lọ lórí ilẹ̀ ayé nínú àwọn àṣeyọrí sí MK Abíọ́lá nínú ta wá kọ́m̀bẹ̀ náà ní ta ń lò yìí ọlọ́niwọ̀lẹ̀dínà ọlọ́run gbogbo àtọ́lọ́run bá ní kó sórí ilé ẹ̀sìn kó rí ìsìláàmù ṣe kó jẹ́ tí ń kírun tí ń gbà rẹ̀. wọ́n tí wọ́n mọ́ Wàtàbàtíhún dúríjàtùhún bí ìmán. Tí ìdúkokò Amẹ́ríkà àti àwọn tí wọ́n ń jọ ń dúkokò tí ò bá lẹ́rù tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó dá yàtọ̀run. Wàtàbàtíhún. Ọlọ́run bá ní ẹni náà tó bá dúró tọ́lọ́run báyìí. Wàtàbàtíhún dúríjàtùhún bí ìmán. Ọlọ́run tó wá ní kóró oríire ẹ̀ ṣe táwọn ọmọ rẹ̀ náà tó wá tẹ̀lé. Wàlá ni kéèyàn máa sin lọ́hun káwọn Allah àṣedànù tó tó láyé ò sí kíyàn jẹ́ kírunkírun káàmọ̀ rẹ̀ wá yàbì kan káàmọ̀ rẹ̀ wá rìn lọ́tọ̀ tó bá sọ pé alábìdànù tó bá sọ pé aláṣedànù ẹniyẹn ní kó kọ́kọ́ náwọ́ ìyá ẹ̀ ń kírun bàbá ẹ̀ ń kírun ẹ̀ ń ṣe ẹmọ ọlọ́run lọ́kan Ọlọ́lá àwọn tọba ríro oríire tá kàálẹ̀ yìí ṣe. Alẹ́hàkọ́lá bí i mọ̀bírí sí àtàkùn. Ọlọ́lá ní tí ọgbẹ̀rẹ̀ kìí àmà, a máa fi àmà náà pẹ̀lú àwọn òbí wọn. alhakọ́nà bí i mọ́dúnrí ìjàta hàn. Báwọn bí wọ́n bá ṣe wọ́n náà lè jẹ́nà lọ, àátúnmà ayé káwọn ọmọ àtàrọmọdọ́mọ ọ máa tẹ̀lé wọn wọ. Wà máa alákìná hàn mí ní Allahu akbar. Tó lọ́mùrí bí máa mi ni ti Yahoo. Àná owó Yahoo jẹ́ haram kò jẹ́ haram wàhálà ojú ẹ máa tó bó àmín ṣé bẹ́ẹ̀ ṣe ń pe náà nìyẹn àmín ojú ẹ máa ó máa bó àmín <laughs> ọlọ́ni gbogbo àwọn òbí tọ́lọ́run bá fọ ọmọ rẹ jíǹkì báyìí ẹlẹ́ọ̀kan náà bí i aláàpínà bí i mìtòrì yẹ́tàhùn wọ́n máa aláàtìláà mi àmàlì mi ṣe in kúlùmọ̀rí ní máa kásàbà ọlọ́ni àní àájẹ́ká ọmọ tọmọ náà ní dínkù àwọn méjèèjì wá ṣorí rí lápapọ̀ kí ni pláàni mi àti yín lórí àwọn ọmọ wa ẹjá fẹ́ kọ́ ẹ̀sìn kọ́ wọn ẹjá fi wá rí kọ́ wọn ẹ̀dẹ̀já jẹ́ kó yé wọn pé ìsìláàmù kọ́ ló ní Boko Haram mùsùlùmí ò kí ń ṣe tẹ́rọ́rìsì o kò sí nínú ẹ̀sìn wa o kò sí nínú ìlànà wa o àwọn èèyàn kọ́ lọ kọ́ èdè wọn mọ̀ ọ́ sọ ọwá ṣe bísmìlá lọ́sọ́pẹ́ àwọn awíláwà ní ọwá ń pààyàn mùsùlùmí kọ́ o inú ẹ̀kọ́ ẹ̀sìn wakọ́ nìyẹn wà o kódàká fẹ́ ẹran ànábì kọ́ bá ṣe máa dù pẹ̀lú pẹ̀lú tánútánú kí n tẹ́ fẹ́ dúkára rẹ̀ lélẹ̀ kó máa máa lọ́rùn kó máa ń tún

kábàlè láàfàánà àti jẹ́ káwọn èèyàn dá gbóngbòbò ẹ̀sìn wakọ́ lẹ̀sìn yẹn gbogbo oríṣiríṣi àwọn àrà bú tí wọ́n fi ń bú wa yẹn kò sí nínú ìlànà títí wa ẹ fi kọ́ ọmọ yín kọ́kàn ẹ lè balẹ̀ kó lè mọ̀ pẹ́sìn àláfíà lòun ṣe kó má dé environment kọ́kọ́ jù máa wá tì í àzọ̀ pé ṣẹ́sìn tí wọ́n ti ń pààyàn ìwọ́n náà ń ṣe ṣẹ́sìn ẹ̀sán báńdìtì ẹ̀ lọ́wọ́ náà ń ṣe àwọn ọlọ́wọ́ fi fídíò yẹn hàn án máa pìlẹ̀ fún náà máa 8 Islam wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn ní ìsinyìí ẹ jẹ́ kó yé wọn rárá irọ́ ni kò sí nínú ẹ̀sìn wa nǹkan tán ṣe yóò sí nínú Islam àwọn pípì igan mi ò bí pé mùsùlùmí ni wọ́n ẹkọ́ mọ́ mọ́ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ fi fídíò yẹn hàn lékọ́ tó fi hàn níta ẹ má sọ pé mọ̀ mi ò gbọ́dọ̀ rí ẹ kó rí mo sọ̀rọ̀ kan lórí mímbà rí jẹ́ òní mo ní ìwé tó máa sábà há fún wa nígbà tá wà ní kan láyé tí wọ́n ti ṣe ṣáà mùsùlùmí làwọn ṣe sí arabic language èmi ní arabic language ẹ̀ lọ́wọ́ tán translate àwọn gideon náà ni wọ́n ṣe àwọn gideon náà náà ṣe èyí tó wọ́n tán hafa ní skùn gbà pẹ́lẹ́pẹ́pẹ́pẹ́ yẹn wọ́n ti translate ẹ̀ sí arabic sí arabic language mo ní lọ́wọ́ ọ̀nà so language ni arabic yẹn anybody ló lè kọ́ anybody ló lè mọ̀ àwọn kan wá lọ wé kíní sórí ọwá dírẹ́sì di mùsùlùmí

ìtàtún torí ẹ̀jọ́kò síbi lónìí olórí ọmọ ní kọlọ̀kójọ kọlọ̀kóbọ̀ wá ṣe wọ́n ṣe ní olórí bú ọmọ gbogbo tí ń jẹ́ dáadáa náà ayé ìyọ́lọ́njọba adarí dáadáa náà sọ́dọ̀ ọmọ náà bá fi ṣùkò ń gẹ̀ àti gbogbo ọmọ ẹnìkan kan wa náà gbogbo tí ń jẹ́ aburú ní ayé ìyọ́lọ́njọ májò dọ́dọ̀ sallallahu orílẹ̀-èdè nàìjíríà ọlọ́májò dàrú orílẹ̀-èdè nàìjíríà ọlọ́májò tú fọ́nra ara ẹ̀rọ ọlọ́run báwa tó orílẹ̀-èdè kọ́rọ̀ wa lọ́rùn kó tó wa lára gbogbo àwọn ẹni bí tí wọ́n ń dà láti orílẹ̀-èdè láàmú tí wọ́n farapa máa máa ṣe bàjẹ́ ìwọ́lọ́ mọ̀ ọ́ jù wa lọ Allahumma shattit shamlahum wa dammirhum tadmira Allahumma kfinahum bima shi'ta àmì ọlọ́run bá kójọ kúmáṣẹ́ àlàwà kúrò ní gbogbo àbúrú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته